ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní àyè alálùbáríkà yìí láti tẹ̀síwájú nínú ìtara ẹni jí nípa àwọn tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn wa àti ìṣẹ̀mí wa. atọ́rọ alẹ́kùn ìkẹ́ àti ìdẹ́ fún ọjọ́ sálà Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa ti gere ke ma bawo ti sena ti amara lere ti àwọn sahabi rẹ̀ ti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ bí e to gbedal qiyama ki ro ma ke ma sai kawa kun wa alayhi nabi idnillah ta'ala aw tẹ̀síwájú inú tírà al-adab al-mufrad الإمام البخاري رحمه الله تعالى إتي abẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. a ó tẹ̀síwájú látòrí akoli ẹlẹ́ẹ̀kejì bábún birrul um ní abẹ́ báàbù yìí alimami Bukhari rahimahullahu ta'ala. wọ́n mú hadithi tí ó ṣe àdáyanrí ọ̀rọ̀ nípa ṣíṣe dáadáa sí hmm. ìyá hadithi alákọ̀ọ́kọ́ tí a kà síwájú níjókòó tí ó síwájú ẹ rí i pé àwọn àdìsí yẹn wọ́n ń sọ̀rọ̀ nípa ipò òbí méjèèjì lápapọ̀ alwalidayi wọ́n ní summa birru alwalidayi nígbà tó ṣiṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tí ó ń sọ àwọn iṣẹ́ tí ọlọ́wọ́ bá tí ó fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú ẹ̀ òun náà ni ṣíṣe dáadáa sí àwọn òbí méjèèjì. báàbù èyí yóò sọ̀rọ̀ nípa birrul um ṣíṣe dáadáa sí ìyá wọn ni hajjasana abu asim an bahzin ibn hakim an abihi an jaddihi qultu ya rasulallah sallallahu alaihi wa sallam man abar wọn ni láti ọ̀dọ̀ bahz ibn hakim látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ èyí tí ó gbọ́ èyí tí ó sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní yá Rasulullah ó ní mo sọ fún òjíṣẹ́ ọlọ́wọ́ ọba mo ní ìrẹ́ ìránṣẹ́ ọlọ́wọ́ ọba man abarbu ta ni ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí dáadáa mi ọ̀rẹ́ ummuk ó ní ìyá tó bí ọ. kóòtù man abarru ó ní mo tún pààrà ìbéèrè náà títa ló fi lẹ́tọ̀ọ́ sí dáadáa mi jùlọ ó ní ummuk òjísẹ́lá muhammad sallallahu ta'ala alaihi wa alihi ó tún dá a pé ìyá òun náà ló fi lẹ́tọ̀ọ́ sí dáadáa rẹ̀ jùlọ ó tún béèrè lẹ́dẹ̀ kẹta kóòtù man abarro ta ni ẹni tó fi lẹ́tọ̀ sí dáadáa ní jùlọ ọ̀rẹ́ ummuk ojúsánlá muhammad sallallahu alaihi wasallam fún lè ti wípé ìyá tó bì kóòtù man abarro ó tún béèrè ní ẹlẹ́ẹ̀kẹrin títa ni ó fi lẹ́tọ̀ sí dáadáa òun jùlọ ọ̀rẹ́ àbájá ثم الأقرب فالأقرب أني باباري لي بابا الأقرب فالأقرب أني تي أفي سما لينا أني أفي سما أو ربي ينو حديثي وصلى محمد صلى الله عليه وسلم قول لي أنفاتي لوري تاني لوري يا إليه في àkọ́kọ́ ipò obìnrin hàn wá nínú Islam ipò tí ẹ̀sìn Islam gbé obìnrin sí. pàápàá jùlọ ìhà tí ọmọ tó yẹ kó kọ sí ìyá tó bí. lẹ́yìn ìgbà tí a dárúkọ ìyá lẹ́ẹ̀mẹ́ta la tó dárúkọ ta ni kátó dárúkọ bàbá lẹ́ẹ̀kan bákan náà hadithi tó fi hàn wá wípé nínú sẹ̀ríà a máa ń wo ohun tí wọ́n ń pè ní àwòlẹ̀wíyà a prioritize ẹni tó fi lẹ́tọ̀ọ́ jùlọ. nínú balẹ̀gbà tí adárúkọ ìyá tí adárúkọ bàbá òdíṣẹ́ ńlá Muhammad sọ pé الأقرب فالأقرب lẹ́yìn náà àwọn tó fi súnmọ́ àwọn tí wọ́n tí wọ́n tẹ̀lé àwọn àyẹn ní súnmọ́. tí ọba gbàgbé nínú hadith arákùnrin yẹn nígbà tí òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam tí ó ka áyà lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ní àwọn sàhábí tí àyà bá sọ̀ kalẹ̀ tó ti ṣe ọlọ́wọ́ bàtà sọ́lẹ̀ bá kà fún wa. the next thing tí wọ́n máa ń gbìyànjú àti ṣe náà ni pé báwo ni wọ́n ṣe practicalize àyà yẹn. ẹ lè dógóńgó nínú títẹ̀lé tọ́lọ́run títí tí ẹ ó fi máa ná mímọ̀ tó ṣẹ̀gbọ́n nínú nǹkan tẹ́ ẹ ṣe kí ni nínú nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. èyí tó wọ́n ti pé nínú àmì tó fi fojú hàn jùlọ òun náà ni kéèyàn mú un tó nítẹ̀ẹ́ sí kó nà nítorí kó fẹ́ ó ń wá ojú rere ọlọ́run àmì ìmánì bí wọ́n bá lẹ́nu sọ́nù hadithi ni pé wàsọ́dà kọ́tù burhan. والصدقة برهان البرهان أي حجة صدقة أري لوري كيري lórí ìmáàni ẹni tó ń ṣe sádàkà náà torí pé kí ni kọ́nsẹ̀pù sádàkà òun náà ni pé kéèyàn mú nínú dúkìá rẹ̀ bó ṣe kí ni kó nà bóyá fáláì ní ni bóyá fún àmà alábàágbé ni bóyá fún ẹbí ni bóyá fún ará ni bóyá bọ́ọ̀rẹ́ ni nítorí pé ń wojú rẹ̀ yọ ọlọ́run kìí ṣe nítorí pé mo fún ní five hundred ìdílé táwọn obìnrin máa ń ṣe nígbà tá a fi kó ọmọ alágbájá pampasì ló fún mi. ẹni pé àwọn obìnrin wọ́n burú lérí títí tí wọ́n kọ́ rẹ̀ bá àmọ́ gbogbo báwọn yẹn ti pọ̀ tó ń bi ìkó mọ́ in tó ń kálukú fún gbogbo ẹ̀ ló ṣe kiri gbogbo ẹ̀ ló nù nígbà tí wọ́n bá dájọ́ ni. kì í ṣe pé nítorí pé a fifty thousand lẹ́yìn oṣù mẹ́fà kí bísíǹsì yìí ṣì ti failure at least a rí bí bóyá bí five thousand ó borí rẹ̀ ó yàtọ̀ sí ká kó pamọ́ sí báńkì èèyàn ń retí nǹkan kan eléyìí ọlọ́run ló ṣàdéhùn pé òun ó ṣe kí ni òun ó san yín lẹ́sàn ẹ wá gba ọlọ́run ọba gbọ́ lórí àdéhùn yẹn òun ni àpẹẹrẹ ìmánì kí ẹ ná dúkìá rẹ̀ kì ṣe kó invest pé mo kó síbì kan rìtọ́nù bọ̀ wá ah, lórí pé ọlọ́run ó sàn ní lẹ́sàn ìrètí bọ́lọ́run ó sàn ní lẹ́sàn yẹn ìgbàgbọ́ pé ọlọ́run ó sàn ní lẹ́sàn yẹn ẹgbẹ́ ẹlòmíì ẹlòmíì wọ́n pé àwọn tí capitalism ti wọ orí wọn dáadáa àṣàrà àti owó mi fún abúyàn pé ọlọ́run ó sàn ní lẹ́sàn rìtọ́ọ̀nù kí ni màá rí bẹ́ẹ̀ ibi tí rìbá ti máa wọlé nù torí pé àwọn ògbà pé ah, yóò fún ọ lóore ó lọ lò tó wá fẹ́ dákadà iye owó tó tí mo fún ẹ̀yẹ́ náà ló ti ṣe ṣe nì ọpọlọ tó wò pa ìlú bàtò fi jẹ́ burhan nígbà tí ọlọ́wọ́n bá ní lẹ́yìn tẹ́lẹ̀ lórí bẹ́rẹ̀ àtúntà tó ń fi kóòmì máa tó ṣègbò ẹ̀rí pé nínú ayà mi ọlọ́run wọlé àti ẹ̀mọ̀ múlùkàbí inú tí ẹ bá ká nǹkan oko yín ẹ máa lọ sí gbàdẹ ká tí ọ kó àwọn nǹkan ọ̀gbìn yín jọ náà ẹ wá wo àwọn ètí àwọn ètí ògúnrégé nínú ẹ ẹ wá ní eléyìí á ti ṣe sàárà sàárà òun tẹ́ mọ̀ pé ọlọ́run lẹ fóònù gbogbo wa kéèyàn bá ti fẹ́ ṣe sàárà kéèyàn máa bèèrè rẹ̀ léèrè nínú àwọn tí ó máa sìn aláàkiri pé wọ́n ti tọwọ́ bá tó tó bá ti yọ fifty naira ṣé fifty naira ló tọ́ sọ́nà nínú bọ́ọ̀lù ọ̀hún ṣe kí ọ tó láàrin èrè àtọ́ lọ́hún ṣé fifty naira ló tọ́ sọ́nà. torí eré ìbẹ́nu àwọn ẹgbẹ́ ẹ̀rẹ́ ẹ̀mí ẹ̀mí wa ó ní èdè síyáṣà ó ní ìgbẹ́ tó ń tẹ̀lé àṣíyáṣà ó ní ìdí ọgbọ́n láwọn àdáfọ́ àwọn àdáfọ́ tó bá ti darí darí àmì ìpàdé ọ̀gá ti pàtó ṣùgbọ́n tó ń gbà bá ti tó bá ti jókòó pé gbogbo ń tẹ̀lé wa bá ti sọ fún wa náà ni kódà jẹ́ ìrún àní kí tó lẹ́sẹ̀ mi wà lábàtẹ́gẹ̀ lábàtẹ́gẹ̀ tí nà lọ́sọ̀lá àmárá lè ṣù ìlú bá ti gbogbo gbogbo ẹ̀ ló ní bùkátà sí nǹkan tó ń pè ní síyáṣẹ́ fún àdínà oníkálukú yóò yóò tọ́jú ẹ̀ ní ara rẹ̀ ó ti mọ̀ pé tó o bá ó ti fura pé gbogbo ọjọ́ tí n bá ti lọ sí ọ̀dọ̀ àwọn lágbájá ní nǹkan báyìí báyìí báyìí máa ń ṣẹlẹ̀ ní ti ò dáa tí ṣe pé kí tó bá bẹ̀rẹ̀ fẹ́ẹ́ má parẹ́ mọ̀ sí ẹ̀ dáná sí à ní ìlú ajẹ́ sí pé asàfihàn asàfihàn asàfihàn o ti mọ̀ pé o lẹ́nu ẹ̀mí rẹ̀ lẹ́nu láyè yìí ó wà ó wà change program rẹ̀ ó wà ní lọ sí ìdáwọn torí pé tó o bá lọ bẹ̀rù ìwé ẹsẹ̀ yìí kò ní ṣe gẹ́ni kò ní ṣẹlẹ̀. wọ́n máa rántí pé ọlọ́run ló fẹ́ fún nínú nínú nínú bọ́lọ̀ ti sàánù mi tí fífí náírà tí ojú kò ẹkún tó tì mí pé fífí náírà ni màá sọ sínú gba fíṣàdínlẹ láì nígbà tí àwọn àyẹ̀sọ̀ balẹ̀ sahabi wọ́n bá ní mahamad sanu ọgbà kan bẹ nínú madina tó gbajúmọ̀ wọ́n tẹ̀lé bayra ha wọ́n ní omi omi tí ń sàn nínú rẹ̀ omi tó dáa ni tó sì dùn mọ́ wọ́n tẹ̀lé pé òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ a máa dìídì lọ́wọ́ náà ọgbà yẹn láti lọ mú omi yẹn onígbàtí àyà ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n ní sàábì ọba bó ti sẹ́lá mọ́ra sọ́lá ó ní ìrè òjíṣẹ́ ọlọ́run ọba mo fi ọ́ sí ẹlẹ́rìí wípé báyọ̀rọ̀ ha oko tó gbajúmọ̀ nígboro Madina oko dẹ́bìnù tó tóbi tó ti gbajúmọ̀ nígboro Madina ó ní mo fi ọ́ sí ẹlẹ́rìí lórí pé mo ti fi ṣe sàárà ó ti ti kí ọlọ́run àtàtà ti tòjíṣẹ́ النبي محمد صلى الله عليه وسلم بخن بخن بخن بيع الرابع بيع الرابع eléyìí owó tó lérè lórí ló sí ó ti sí owó tó lérè lórí ó ti sí owó tó lérè lórí lẹ́yìn ìgbà tó ti ọlọ́run ọba tó kí kú oríire tán tí ò ti ọlọ́run ọba wípé wọ́n ní ij'alha bil aqrabin ya subhanallah ẹwẹ̀ ẹ̀sìn Islam wọ́n ní ij'alha bil aqrabin ọlọ́run sàárà tó ṣe mo ti tẹ̀rí lórí rẹ̀ ó ti fún àti ọba tuntun kan ṣe sàárà tí í ṣe tiẹ̀ mánu òtí ọlọ́run wa pa aláṣẹ ó ní lọ lọ pín fún àwọn alásùnmọ́ rẹ̀ stáìlì Islam tiwa tò ní òun náà ní kíyàn kíyàn ní owó lọ́wọ́ káwọn tí wọ́n rọ kiri ká rẹ̀ ẹ̀gbọ́n ni àbúrò ni àwọn ọmọ àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá àwọn ọmọ àbúrò bàbá wọ́n ó sì máa ṣe kí ni wọ́n sì máa ráre òun sì lówó ṣùgbọ́n ará àta láti tìnàtìnà yóò sì máa ṣe kí ni yóò sì máa bẹnẹfìtì ládàrá ni eléyìí axo sẹríà opposite ní ti sẹríà kọ wa opposite ní ti sẹríà kọ wa al-aqrab fal-aqrab tó bá mójútó bàbá tán tó bá mójútó màmá tán pẹ̀lú specific priority bàbá tẹ̀lé lẹ́yìn náà àwọn tí wọ́n fi súnmọ́ jùlọ àwọn tí wọ́n fi súnmọ́ jùlọ àwọn ni wọ́n fi lẹ́tọ̀ọ́ sí dáadáa rẹ tó ara àtà. jẹ́bi hadithi ṣe fi hàn bẹ́ẹ̀ ni sàárè ó lọ pín ilẹ̀ yẹn oko náà tóbi ó wá pín láàrin àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá àtàbúrò bàbá. ó pin fún àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn àbúrò bàbá rẹ̀ tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń bẹ láyé nígbà náà lọ ó pin fún wọn ó pin fún gbogbo wọn lórí bó ti sálà Muhammad ti ṣe kí ni mo ṣe para sí. wọ́n ní حدثنا سعيد بن أبي مريم قال أخبرنا محمد بن جعفر بن أبي كثير قال أخبرني زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس أنه أتاه رجل فقال أتاه ابن عباس رضي الله تعالى عنه وأرضاه إبي أراقني كما أبا ابن عباس رضي الله تعالى عنه وأرضاه وأصفون إبي إني خطبت امرأة فأبت أن تنكحني إبي هو التي في عربنك خطبتها مو التي فيه mo ṣe ìgbìyànjú láti fi arábìnrin kan ṣe aya. fàábàt àǹtàǹtì hàní arábìnrin náà kọ̀ láti fẹ́ mi ó kọ̀ láti fẹ́ mi ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni kí ọ̀tọ̀ ni kẹ́nìkan nífẹ̀ẹ́ yẹn ọ̀tọ̀ ni kí ẹni bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yẹn kóun náà ṣe nìyẹn kóun náà nífẹ̀ẹ́ yín tí bá nífẹ̀ẹ́ obìnrin kan tó nífẹ̀ẹ́ yín ẹ àtìkè wá panadol tẹ́ lò sí ìfẹ̀sí ìrùn ẹ tètè tí panadol bá wọn sóògùn rẹ̀ ẹ tètè lọ lo panadol tó lórí pé kò sí kò sáǹfààní kan fìtínà irú ètò ṣẹlẹ̀ nù àdéhùn ilé ọ̀padà wá ṣẹlẹ̀ ó lóun wá láti fẹ́ obìnrin kan obìnrin náà ó pọ̀ kò fẹ́ òun wàhàbọ́bà àbáyìrì ọ̀rẹ́lòmíì tó yàtọ̀ sí mi ó ṣe fìtọ́ọ̀bà obìnrin yẹn ó kọ̀ sọ́dọ̀ obìnrin yẹn ó wá láti fẹ́ obìnrin náà ó ní fa'ahabbat bẹ́ẹ̀ lóbìnrin náà nífẹ̀ẹ́ ẹlòmíì tó yàtọ̀ sí ni antankihahu ó nífẹ̀ẹ́ láti fẹ́ arákùnrin náà fẹ̀rẹ́ẹ̀tù àríyá fẹ̀rẹ́ẹ̀tù àríyá nígbà tí o ti fẹ́ ọ sípò wá gbọdọ̀ fẹ́ lómi wani ó ní bẹ́ẹ̀ ni owú owó tó ní àgbà ló gbá ni mú lórí obìnrin náà fapatẹ́lì tó hà bẹ́ẹ̀ ni mo pa. fàhálì ní ntọ́wà fàhálì ní ntọ́wà ó sọ fún ibùdó àbá àfidé ntọ́wò ṣe nù nígbà tó ṣe tán wọn ń kábàámà ó wá ń wá fatuwa tọ́nà ó darí jùlọ tó ṣe ṣe kó wò túbá kọ́nà wọn gbà tí túbá o nítorí tó wò ṣe yìí yẹ̀rẹ̀ pé nígbà tó wọn ò ní fẹ́ ẹni tọ̀hún náà ní ṣegin ẹni tọ̀hún náà ní fẹ́ ó pa obìnrin nítorí pé obìnrin náà ní òun ò fẹ́ ó sì ṣe ẹ̀sà ẹlòmíì tó yàtọ̀ sí i. ee tọ́bí àwọn ọmọ ènìyàn ni tọ́lọ́wọ́ bá dá ọmọ ènìyàn lé lórí. ẹ̀tọ́ obìnrin ti ní bí ẹ bó ṣe jẹ́ ẹ̀tọ́ ọkùnrin kó ṣẹ̀ta ẹni tó wù láti fi ṣe aya bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ obìnrin ni kóhun náà ni a ah, èmi ò fẹ́ ilé ètò olóhùn fẹ́ ni èmi ò fẹ́ lókè bàtà bá ti wá rí tẹ̀wá bò ó ń fẹ́ obìnrin náà obìnrin ọ̀hún náà ọ̀hún náà ló ń ṣe kiri òun náà lóun fara mọ́ tí méjèèjì yìí bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà ilá so ìdí láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n máa di ẹlẹ́tọ̀ ara wọn a ò fẹ́ nínú ṣẹ̀ríà káwá ní ni káwá jẹun pa àti wàá gbọ́ pé ọmọ alájì lágbájá ló lóun fẹ́ fẹ́ wá lóun ò gbà ẹnu wo láti sọ fáwọn òbí rẹ̀ pé ọmọ wa lóun ò sí yóò àlọ́ máa gbé inú jahannama yóò lọ́ máa gbé inú ìbànújẹ́ torí pé ẹni tẹ́ ẹni tẹ́ tẹ́ gbà pọ̀ mọ́ yẹn kò fẹ́ ó lágbára débi pé bí ẹ̀tọ́ àwọn òbí ṣe lágbára tó yìí bí ẹ̀tọ́ àwọn òbí ṣe lágbára tó lórí àwọn ọmọ àwọn olùmọ́ni àfẹ́ni àfẹ́ni ipe kò sí nínú tí òbí gbọ́dọ̀ ṣe lọ́nà yẹn lórí ọmọ tìrìbí tẹ bá ní ehm, ọmọ alágbájá ọmọ ọkùnrin ẹ bá ní ọmọ alágbájá ìlú gbọ́dọ̀ tí ó sì wú ṣe ilé ìwé ní nǹkan tó pẹ̀lú ní tó ní láti ṣe pẹ̀lú yóò máa bẹ gbé ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ń bẹ lórí ẹ̀ ọkọ ó lẹ́tọ̀ọ́ lórí àwọn òfin kan bẹ tọ́lọ́run fi de àwọn méjèèjì tó jẹ́ pé dandan ni lórí wọn kó wọn mójútó àwọn òfin yẹn nígbà tí a bá wá túláàsì ẹnìkan lórí ẹlòmíì bó o ní ẹ̀tọ́ ọlọ́run tó wà láàrin wọn bó o ní ó ṣe ṣe ṣe ní ọ̀rọ̀ arábìnrin ọjọ́ wọn àná tó sọ bá dá Muhammad sàṣẹlẹ̀ ó ní ó ní ìrè òjíṣẹ́ ọlọ́run ẹ máa wo ẹ máa wo adúlù adúlù àwọn ẹni ìṣíwájú rere o ó ní. ọkọ mi ìní àléébù kankan lórí rẹ̀ nípa ìwà àti nípa ẹ̀sìn ẹ̀rọ̀kùn lẹ́yìn ìwà àtẹ̀sìn kí tó wá ó ní ẹ̀sìn ọkọ mi mashallah ìwà rẹ̀ mashallah ṣùgbọ́n èrè òjíṣẹ́ ọlọ́run ìfẹ́ ìfẹ́ mọ́ kò túmọ̀ sí pé ó lẹ́sìn ó sì níwà kódà gbogbo èèyàn kan ní jẹ́rìí rẹ̀ pé èèyàn dáadáa ni torí bẹ́ẹ̀ láwa mú ọmọbìnrin láwa jẹun pa rárá torí bẹ́ẹ̀ nìkan lẹ́sìn ó níwà kò túmọ̀ sí pé kí arábìnrin yẹn kó nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà lọ́kùnrin torí bóbìnrin yẹn ó lẹ́sìn ó níwà kò túmọ̀ sí pé arákùnrin yìí mr a yìí kóhun nífẹ̀ẹ́ àwọn ní ìdájọ́ fún pé kò nífẹ̀ẹ́ ẹni tó lẹ́sìn tó níwà tẹ bá mú èèyàn ní ìtúgbẹ́ tẹ bá téèyàn ní ìlọ tó yàtọ̀ sílé ọlọ́ọ̀lẹ́ ní kíkẹ́ rẹ̀ wọ kàrẹ̀ olóhùn para nìyẹn náà fàhálì fàhálì ní nǹkan ibi Ibn Abbas radiyallahu ta'ala anhu àbúrò ibi léèrè sẹ́ni ìbéèrè tó lágbàá lélẹ́yìí. wọ́n ní kọ́lẹ̀ ummuka hayya ìdí Ibn Abbas bílé rẹ̀ pé ó ní ṣé ìyá rẹ̀ ń bẹ láyé ìwọ tó dárú ẹ̀ṣẹ̀ tó tóbi tó eléyìí ṣé ìyá rẹ̀ ń bẹ láyé qala la orí rárá òun ní ìyá láyé qala Ibn Abbas sọ wípé tub ila Allahi tub ila Allahi azza wa ó ní lọ́rùn ní kúrò àdá túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọba àlejò ọlá wọ̀tàkọ́rọ̀bì lẹ́yìn màsàbàtà tí o sì wá ìsúnmọ́ ọlọ́run ọba náà ní òdiwọ̀n bágbára rẹ̀ bí ibi tágbára rẹ̀ bá ti pin iná ní kó fi wọn wá ìsúnmọ́ ọlọ́run ọba náà ẹ̀kẹ́ irú ṣe sí yóò máa túbá yóò sì máa wá ìsúnmọ́ ọlọ́run kò sì ní yé tọrọ àforíjì títí tí fi dé eléyìí ṣe ẹ̀ṣẹ̀ ní òde àtẹ̀síwòrò láti ìwọ̀n yìí náà wọ́n ní fàdáhàtú fàtàltù ibn abbas wọ́n ní àtọ́ ibn yasir ibn yasar olóhùn wa lọ bá ibn abbas radiyallahu ta'ala anhu arba wọ́n wá bi léèrè lima sa'altahu an hayati ummihi ó ní èyí ṣe tó bí arákùnrin yẹn léèrè nípa ìṣẹ̀mí màmẹ́ iṣẹ́ yẹn ń bẹ láyé àbí yẹn ti kò láyé. fàkàrà ibi bàbá tó wá dá olóhùn pé ní tó fà á tí mo fi ń béèrè nígbà tí òun ṣe béèrè ní tó ṣe yẹn sí ọlọ́run lè dárí jù òun tó wọn bá dúró nítorí wàá fàtí lè fi ń bi léèrè pé ṣé yẹ ń bẹ láyé òun ni wípé kí ni Ibn Abbas òun ni kí ni la a'lamu amalan aqrabu ila Allah aqrabu ila Allah azza wa jalla min birri al-walida Ibn Abbas ó lè mi ò mọ iṣẹ́ kankan tí èèyàn máa ń ṣe tí máa ń mú èèyàn súnmọ́ Ọlọ́run tó tó ṣíṣe dáadáa sí ìyá tó kíyàn la a'lamu amalan olóhùn ọmọ tẹ́mi tí ó pé tí èèyàn bá ṣe yóò mú èèyàn súnmọ́ lọ́run ìyẹn ni pé yóò mú ọlọ́run ó yọ́nú sí èèyàn gẹ́gẹ́ bí ṣíṣe dáadáa sí ìyá tó bíyàn eléyìí ó ń fi àgbọ́yé àwọn sàábì òjísánlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ó fi ń hàn wá torí pé ẹ̀rí pé hadithi tí ta kọ́kọ́ kà níbẹ̀rẹ̀ tíra yìí ó ní ó ń béèrè nípa ahabbul amali ila Allah iṣẹ́ tọ́lọ́ òfin nífẹ̀ẹ́ sí jùlọ nínú rẹ̀ ló ti sẹ́lá Muhammad sínú sọ pé birru alwalidain. bákan náà hadithi yìí ó fi hàn wípé ẹni tó pààyàn yìí ó pa ní ní kọ̀ọ̀rọ̀ ni. Ni ìjọba òsì mà kó òun ló ṣe kéde òun ló pa. ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ìjọba bá mà ní. títúbá tààrí òun àtọ́lọ́run nìkan ni ò bá jẹ́. ṣùgbọ́n pípa pípa ènìyàn dí ẹ̀mí ẹni tó ń ràn pa kò bá jẹ́ ọ̀ràn àyàn àyàfi kí àwọn tí wọ́n ní ẹ̀tọ́ ẹ̀jẹ̀ arábìnrin yẹn tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá yọ̀ǹda. òní bárábọ̀n bẹ́ẹ̀rù àbù. báàbù ẹlẹ́ẹ̀kẹta wọn náà ní nípa ṣíṣe dáadáa sí bàbá. sọ pé ṣíkìmà ti ń bẹ nínú tẹ̀rẹ̀tìbù yẹn. da bí ṣẹ̀rí àti tó bẹ́ẹ̀ náà ni Imam Bukhari tó nítorí àkọ́kọ́ mẹ́nu ba birrul um nítorí pé òun ni ṣẹ̀rí àti kìnnì òun ni ṣẹ̀rí àti lárugẹ ju birrul abi lọ. òní haddathana Sulaiman ibn Harbin qala haddathana Wahid ibn Khalid an Abi Shubruma qala sami'tu Aba Zur'a an Abi Hurayrata qala qila ya Rasulullah. صلى الله عليه وسلم من أبر قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أباك قال ثم من قال أباك حديث أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه وني وصفه جسل محمد صلى الله عليه وسلم في قتالوا في الله توسي إسيدا دامي ولو شراه يا إياتو بيو إياتو بيو إياتو بيو لي wọ́n ní súnmọ̀ yẹn lè tàrtíìbì ní wàtàrọ́ọ̀kì nígbà tí ẹ̀ sọ pé ta ni ó fi lẹ́tọ̀ọ́ sí ìṣe dáadáa ní jùlọ òṣìṣẹ́ náà máa ní ìyá tó bí ọ wọ́n á ní súnmọ̀ mẹ́rin lẹ́yìn ìyá tó bí ní ń kọ́ tún wá ní lẹ́yìn ìyá tó bí ọ ìyá tó bí ọ náà tún ó tún wá béèrè lẹ́lẹ̀ kẹta pé lẹ́yìn rẹ̀ tún kọ́ òjíṣẹ́ ọlọ́run wá tún ní òun náà tún ní ìgbà tó wá ṣèbéèrè ẹlẹ́ẹ̀kẹrin ni òṣìṣẹ́ ọlọ́run bá ní bàbá tó bí ọ. bọ́lá wọn ṣe tó báwọn òbí náà ṣe gba kámú lórí àwọn àdájọ́ kan tó yẹ kí wọ́n bá lẹ́sà ń pa rẹ̀ ni wọ́n bá ní kọ́ lọ́wọ́ báwọn rìvíw rẹ̀ tó yẹ kí wọ́n bá ní ẹ̀sà nípa rẹ̀ ni tó yẹ kí ọgbọ́n tí wọ́n lè dá sí wà ní wọn bá dọ́gbọ́n sí i ṣùgbọ́n wọn ò rọ́gbọ́n dájú wọn dúpà jùṣẹ̀ sílẹ̀ fún ìdájọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn bàbá yàtọ̀ sí yẹn tẹ́ ẹ bá tẹ̀ lẹ́gbàá kan ọgbọ́n wò lẹ́gẹ́ ká sí èyí ti rọ́mọ kan tí èsì ìyá rẹ̀ ló fẹ́ràn jù. kódà gan ọmọ tí a dá a lẹ̀ láti gbà kékeré tó bá tiẹ̀ lọ tó bá dàgbà tán ta ni ó mọ wákà kiri ìyá yìí náà ni fitratullah àdámọ̀ ọlọ́run nínú hadithi tó wà wájú yìí wọ́n ni أخبرنا عبد الله قال أخبرنا يحيى بن أيوب قال حدثنا أبو زرع عن أبي هريرة أتى رجل للنبي صلى الله عليه وسلم فقال ما تأمرني وني أراكم يا أبو محمد صلى الله عليه وسلم وني رجيسي وأنا أبا كيلو في الطاني لافئ mo ní ọ̀rẹ́ bẹ́rù omnich ó ní tí màá fi kọ́ láti ẹ̀nà ní ṣíṣe dáadáa sí ìyá rẹ̀ fún màá dà fàfà bẹ́rù omnich lẹ́yìn náà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ lọ́fà rẹ̀ ọ̀sẹ̀ lọ́dún sọ fún pé àníṣẹ́ ṣíṣe dáadáa sí ìyá rẹ̀ arákùnrin náà tún ní kílò tún kílò tún fi pamẹ́ láti ẹ̀ àní ṣíṣe dáadáa sí ìyá rẹ̀ yìí náà ni ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kẹta fún màá dà rọ́bíà fàkọ́lẹ̀ bírú ummik nínú àríyìnjì arábìnrin náà béèrè lẹ́lẹ́kẹ̀ẹ́rin ó ní kí ló fi pamí láti ó ní àríṣẹ́ ṣe dáadáa sí ìyá tó bí ọ tún máa bẹ̀rẹ̀ họ́ọ̀lìta arákùnrin wa béèrè lẹ́lẹ́kẹ̀ẹ́rin fàkọ́lẹ̀ bírú abak ó ní ṣe dáadáa sí ta ni sí bàbá tó bí ọ eléyìí ó ń fi ipò ìyá hàn nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam eléyìí a ò ní ẹ̀sà nípa rẹ̀ àtọkùnrin wa àtobìnrin wa gẹ́gẹ́ bá ṣe máa kà lọ́wọ́ wájú nínú tí ó máa ń ṣokùnfà ìbínú ọlọ́run òun náà ni kéèyàn máa ta àwọn òbí rẹ̀ lẹ́nu kéèyàn ṣokùnfà káwọn òbí sunkún pàápàá jùlọ ìyá kí yẹn ṣe tí wọ́n pè ní òkú lílo àdìjẹ́ ti pé gbogbo agbára bá lè sà tí ó fi yí àwọn ọmọ wa nínú tẹ́lifíà tá à ń ṣe fún wa nínú tẹ́lifíà tá à ń ṣe fún wa tí ipò bí ó fi yé wọn kì í ṣe nítorí mọ́tíláhà àtàwọn àtàjẹ́ òbí fún wa bí kò ṣe ń torí mọ́síláhà àti wọn fúnra wọn torí pé táwọn òbí bá bínú sí wọn wọn ò ní rí ọ̀nà ọ̀rọ̀. kí wọ́n láǹfààní àwọn ọmọdé yẹn bí tọ́lọ̀ wọ̀nyí ọdún sí wọn ẹni pé kò sáǹfààní kò sáǹfààní àwọn ọmọdé yẹn bí tọ́lọ̀ wọ̀nyí ṣékiri tọ́lọ̀ wọ̀nyí ọdún sí wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn ọmọ wa ń wò lónìí kò sí ìbàbàrà òbí nínú rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìfojú tẹ́ńbẹ́lú òbí ìmú òbí ní ara oko ẹni tó ju rí òlà ẹni tó ti wà outdated ẹni tí èèyàn gbọ́dọ̀ fi tiẹ̀ ṣe ìlọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí nǹkan tí wọ́n ń pọ̀ tré nípa àwọn òbí nù lọ́pọ̀lọpọ̀ gbà ó yẹ ká sọ́ra fún àwọn nǹkan wọ̀nyí nítorí ọjọ́ ọ̀la àwa àtàwọn ọmọ wa wọ́n ní báàbùn bírù wálidayhi wa in zalama báàbù yìí yóò sọ̀rọ̀ nípa wípé kódà tó wá bẹ́ wípé àwọn òbí méjèèjì yìí alábòsí bá ní wọn wọ́n ṣàbòsí fún ọmọ àti ńgbà míì ẹlòmíì ọlọ́run àfàdánwò fún pẹ̀lú òbí tó jẹ́ pípé gbogbo ìgbìyànjú rẹ̀ kò ṣe náà ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà míì. ẹlòmíì ló ń jókòó yóò wò pé tí ìṣèpé rọ ni wọ́n ń pa fún mi pé ìyá ìlú bìtìbìtì náà lọ lágbàdì yíyí fẹ́ lọ́mọ wádìí pé títò tó àwọn tí wọ́n bí nìyí ọlọ́run àmọ́ sàdánwò fẹ́ lómi bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá fi ìwé ẹ̀dánwò ọlọ́run fẹ́ kíkó rẹ̀ ó ga ni tó bá páàsì kí ni tó bá páàsì ìdánwò ìdánwò tó ní agbára ni. وإن ظلما كلكو كوما تابوتيفو كو سينتو على تيفو ولا جي تو لي في جوستيفاي اما تي راديو وني حدثنا حجاج قال حدثنا حماد هو ابن سلمة عن سليمان التيمي عن سعيد بن القيسي عن ابن عباس قال ما من مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح إلا فتح الله له بابين ولكن في مسلمك ابن عباس رضي الله تعالى عنهما وفي مسلمك له والدان قل أو بمجي أو بمجي مسلمان أو بمجي مسلمين يصبح إليهما محتسبا gbogbo gàdí ilẹ̀ bá mọ́ a máa gbìyànjú àti ṣe dáadáa lẹ́ni tí ń wá ládàá lọ́dọ̀ ọlọ́run ọba nípa àwọn òbí náà illa fataha Allahu lahu babayn àbí gẹ́gẹ́ bí bí ọlọ́run bó ṣílẹ̀kùn méjì fún ya'ni min al-janna wọ́n ṣílẹ̀kùn méjì fún láti al-janna wa in kana wahid fa tó òbí kan ló jẹ́ kù tí ń ṣe dáadáa tí ń gbogbo ojú ayé rẹ̀ tó fi ṣe dáadáa sí wọ́n ṣílẹ̀kùn kan fún nínú al

àwọn tí wọ́n rọ gẹ́gẹ́ Abdullahi ibn Abbas tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n á béèrè wọ́n ní wọ́n ń bọ̀là máa hù kí ló sọ sí àwọn òbí tó jẹ́ pé àwọn ni wọ́n sábò sí pọ́nmọ́ náà ìbínú tí wọ́n bí yẹn kì í ṣe lórí òdodo ni wọ́n ń bọ̀là máa hù ọ̀lá wọ́n ń bọ̀là máa hù ìgbìmọ̀ bá sọ pé kódà kó jẹ́ pé wọ́n ṣe gẹ́rin kódà kó jẹ́ pé àwọn ni wọ́n sábò sí pọ́nmọ́ kó jẹ́ pé báwọn òbí yẹn àwọn ni wọ́n sàbò sí kan eléyìí túmọ̀ sí pé tí ọ̀rọ̀ bá ti fẹ́ máa la ti bínú lọ kí èèyàn àtẹ̀tẹ̀ ṣe kéde kí èèyàn tètè withdraw. tó bá ti wá la ti bínú lọ kó tètè máa sa gbogbo agbára tí ó fi rí i pé wọ́n yọnu torí pé ìbínú ọlọ́run ń bẹ nínú ìbínú wọn. tí ìbá ti fura tó wọn bínú gbogbo ọgbọ́n tí yóò bá lò gbogbo ara tí yóò bá dá gbogbo agbára tí yóò bá sà tí yóò fi rí pé wọ́n yọnu kí ẹ ti jẹ máa sà. يعني باب لين الكلام لوالديه أورتوتو بابو لي بابو سيسو أورتوتو فوانو بمجيش سيسو أورتوتو فوانو بمجيش من حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا زياد بن نخراء قال حدثني صيفلة ابن مياس قال كنت مع النجدات فأصبت ذنوبا لا أراها إلا, إلا من الكبائر وني صيفلة ابن مياس ولو هو قالوا هنا àwọn ìran kan tí wọ́n ń pè ní anajidat anajidat yìí àwọn olùmọ́ ní àwọn ní àwọn tí wọ́n jáde àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n yọ idà sí ìjọba ìmáàmù Ali radiyallahu ta'ala anhu àrùbá àwọn ni wọ́n pè ní alkhawarij arákùnrin yìí olóhùn wà nínú wọn òun wà pẹ̀lú àwọn jama tí wọ́n ṣokùnfà ìtẹ̀jẹ̀sílẹ̀ láàrin àwọn mùsùlùmí wọ́n ní fa asabtu dunuban ó nígbà tí mo wà láàrin nígbà tí sì sílẹ̀ yẹn ṣẹlẹ̀ èmi wà lára àwọn yẹn ó ní mo wá ru àwọn ìwé ẹ̀ṣẹ̀ kan láàárọ̀ ha ilẹ̀ àmì àlìfọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yẹn nínú jọ́jẹ́ǹtì tèmi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ ni mo dá فذكرت ذلك لابن عمر ابن عمر عبد الله بن عمر ó ní mo fún onírò àwọn ẹ̀ṣẹ̀ tí mo dá yìí tí ò torí pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni fàwọ́dá máa hìyà wọ́n ní abdullahi ọmọ ubar wa bíbélì rẹ̀ ìjìlá àwọn ẹ̀ṣẹ̀ náà kúrútù kẹ́dà wà kẹ́dà kọ́ọ́lá ó ní mo wá sọ wọ́n pé báyìí àti báyìí kọ́ọ́lá laysat hadhihi min al-kaba'ir ó ní àwọn ètò kàkálẹ̀ yìí wọn ò sínú àwọn kàbábìrì ẹ̀ṣẹ̀ wọn ò sínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ rí i pé àwọn ẹni ìsíwájú rere àgbóyè ẹ̀sìn wọn kún làákàyè sì pọ̀ fún wa tẹ́ bá fura ẹ rí i pé nígbà tá à ń kà á bọ̀ nígbà tó ní òun sọ fún Ibn Umar Ibn Umar wá sọ fún pé máa híyà ó ní kí làwọn àwẹ̀ ẹ̀ṣẹ̀ náà tó wù tó ń wò pé kàbáyìí rí ni wá ẹni tí ń tẹ́tí gbọ́rọ̀ kí ni ó máa retí lẹ́yìn ìbéèrè yẹn yóò máa retí tí ẹni yìí kó líìsì kìnnì àwọn ọ̀wọ̀ ẹ̀sẹ̀ náà ó sọ pé òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí ó wá ní mo wá sọ fún un pé kẹ̀dá wà kẹ̀dá àwọn ọ̀wọ̀ ẹ̀sẹ̀ tó sọ fún torí pé Abdullahi ibn Umar òun wà ní mọ́ńtínù fẹ́tùwà ipò ẹni tá à ń wá fẹ́tùwà lọ́wọ́ rẹ̀ tá a gbọ́dọ̀ disclose kí ni gbogbo nǹkan fún un nítorí kó lè fún wa ní fatuwa tí ó bá ṣẹ̀rí àmì. ní ìwà wọn fatuwa nípa ẹ̀sìn kò á ní fi nǹkan kan pamọ́ ẹlòmíì ẹlòmíì wa fẹ́ tó bá fẹ́ positive fatuwa yóò wá kọ̀ǹtìlì yóò kọ̀ǹtìlì àwọn information kan yóò máa yóò tara rẹ̀ yóò rò pé àfa tó wọn bí léèrè lòun ṣe kí lòun tàn jẹ yóò kọ̀ǹtìlì àwọn kankan yóò wá ṣe ambiguous ìbéèrè wọn á fún ní fatuwa lórí ẹ yàrá ó kàn sí ìrì àwọn nǹkan kan. ẹni pé ó tó àwọn ọ̀wẹ̀ ẹ̀sẹ̀ yìí ó sọ fún tani ó sọ fún Abdullahi Muhammad torí pé òun yóò ṣe fatuwa fún. ṣùgbọ́n nígbà tó tó fẹ́ fún àwa ní ìròyìn in tó kẹrẹ láàrin òun àti Abdullahi ọmọ Roma ó wá ṣe kí ni ó bóra rẹ̀ ní kí ni ó bóra rẹ̀ láti rí àfẹ́ kí mùsùlùmí kó lọ máa sọ pé mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí mo lọ bí báyìí mo wùwà báyìí mo ṣe báyìí mo ṣe báyìí kódà tó jẹ́ kí kó ti túbọ̀ àwọn àfẹ́ ṣíṣe bẹ́ẹ̀ gan ń bẹ nínú ìwà ẹni tọ́lọ̀wọ̀n ní dáríjì torí pé ẹlòmí ń bẹ tó jẹ́ sí pé irú tí wọ́n ṣeun kò sí rí kò ronú ń parẹ̀ rí níbi tó ti ń sọ ló ti fẹ́ ìyàjẹ́ rẹ̀ tẹ́lómi nígbà tó fi lè mú lágbájá lágbájá tí ò tí ò ṣóṣà tómi tí ò lájú tómi tí ò ṣègbá tómi tí ò ṣàwó tómi tó fi lè rí ìrùn tó yẹ kí lè jẹun àwọn ni wọ́n pè ní almujahirun kullu ummati mu'afa illa almujahirun alẹ́ nìkan ní al'umma ni gbogbo al'umma ni bàtà ọlọ́wọ́ ta ọlọ́wọ́ ta ní tiwọn nípa àwọn ẹ̀ṣẹ̀ wọn àyàfi almujahirun àwọn tí wọ́n ń ṣàfihàn ẹ̀ṣẹ̀ wọn wọ́n ní bóòní kí ni túmọ̀ àwọn olùmọ́ni kí ni túmọ̀ mujahir wọ́n lóun náà lẹni tó wù ẹ̀ṣẹ̀ lóru tó wù ẹ̀ṣẹ̀ nínú òkùnkùn wù ẹ̀ṣẹ̀ ní kọ́lọ́fín ní kọ̀rọ̀ wù ẹ̀ṣẹ̀ níbi tí àwọn èèyàn tí wọ́n mọ òtí rí jẹ́nìkan kò òtí ọlọ́run bo láti rí wọ́n wá ń tú àṣírí ara rẹ̀ fáwọn ẹgbẹ́ òun ṣe báyìí òun wù ẹ̀ṣẹ̀ báyìí òun wù ẹ̀ṣẹ̀ báyìí òun dábàá ìwò òun dábàá ìwò. níbí báyìí ẹ̀rì pé wọ́n ní òun á sọ fún Abdullahi fún wọn pé àwọn àwọn ẹ̀ṣẹ̀ tí mo wù tí mò ń wò pé kàbá ìrìn ni wọn kẹ́dá wàkàdà ìwọ̀ ẹ̀ṣẹ̀ báyìí àti báyìí àti báyìí. bákan náà ẹni tá a wá pẹ́tù wá lọ́dọ̀ rẹ̀ tá a disclose àti rí wa fún tá a disclose àti rí wa fún haramu ni haramu ni ìta sọ pẹ̀lú ẹni tá a wá fatuwa lọ́dọ̀ rẹ̀ ṣẹ̀gbọ́n yìí ti ní bá a ti wà ní ìsinmi àti pé kí ni ìdájọ́ ẹni tó ṣe kankan báyìí báyìí báyìí báyìí báyìí ó fẹ́ ó kàn fẹ́ mọ̀ ìdájọ́ ni wọ́n yàtọ̀ sẹ́ni tó ẹni tó wá bọ́ ọ ní àfáà mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ó ti di haram ká gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu rẹ̀ kẹ́lómi gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu rẹ̀ ó ti dè wọ̀. ilé ìbàjẹ́ ti dé àwọn àwọn olùwà àti rí ń bẹ nígbà yà wọn. lè bá sọ àṣírí tí ń bẹ nínú gbáyà rẹ̀ tó bá sọ ìlú sì tù ìwútù. bẹ́ẹ̀ ló ṣe yẹ kó jẹ́ pé àwọn olùmọ̀ kí wọ́n jẹ́ mọ́tínú fíkà kí wọ́n jẹ́ ààyè ìfọkàntán àwọn èèyàn. nígbà tí èèyàn wá bọ̀ tó wá ní um, nílé mi èmi àti ìyàwó mi báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tó wá dá mọ̀nà pé báyìí àti pé nínú ẹ̀sìn náà kò yẹ kí wọn náà ṣe báyìí àti pé òun náà báyìí ló yẹ kó ṣe báyìí ló yẹ kó ṣe báyìí ló yẹ kó ṣe. the next thing àṣírí inú ilé rẹ̀ tí ń wá gáídáǹsì ẹ̀sìn ló bá kẹ́yìn tí wọ́n lọ bá àfa nípa àṣírí inú ilé rẹ̀ ṣèbí nítorí kó wọ́n bá lùgbà ọlọ́run nípa ìṣẹ́mi wa ibi tí bá kàkí ni nínú ilé wa ìbájọgbépọ̀ wa kátàkárà wa ìbájọgbépọ̀ pẹ̀lú aya pẹ̀lú òbí àti gbogbo ẹ̀ ẹ̀sìn nígbà tí wọ́n bá ọ àfà ipe ìyàwó mi ó ṣe báyìí àbí ọkọ mi ó ṣe báyìí ẹ̀ kò wá dá sí i. ìbẹ̀ nínú ìbẹ̀ nínú àìní àmánà òbí ni kò sọ fún ìyàwó rẹ̀ ìyàwó tiẹ̀ àbú abúlágbádá tẹ wá bá mi pé òun àtìyàwó òun àbí umu lágbádá tẹ pè ní pé kí n bá wọn báàbù sọ̀rọ̀ ìbẹ nínú jíjẹ àmánà ìbẹ nínú àìní àmánà ìyàwó ẹ ìyàwó òun ló súnmọ́ tí ẹgbẹ́ tó bá lọ tó bá bọ̀ tán òun ló bì lọ bá yé haramu ni kò lọ sọ fún ìyàwó rẹ ni wípé àbú àbú sọ fún mi pé ìyàwó àwọn báyìí báyìí kódà tí mo bá wọn dá sí kódà tí mo bá wọn parí rẹ̀ kí wá tí wá ló kí ni ìyàwó rẹ̀ nínú ilé ìyàwó rẹ̀ ní haramu ni kò sọ torí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní kí ló ká ìyàwó rẹ̀ ńlẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe ń wà sensitive téèyàn máa ń sọ fẹ́ni téèyàn fọkàn tán pàápàá jùlọ àfà nítorí kó lè fún àwọn èèyàn ní religious guidance kó a jẹ́ sí pé lẹ́nu rẹ̀ ni ó ti lọ máa gbọ́ so láti ẹnu tiẹ̀ ni ó ti láti rí ẹni tí ń wá ìmọ́lẹ̀ nígbà bí ó ṣe rìnrìn àjò rẹ̀ tí òfin ní kọlù bínú ọlọ́run láti rẹ̀ láti rí rẹ̀ títú bóòlù fẹ́ pàdé ọlọ́run. ilé ń bẹnu ethics àwọn àwọn àwọn lawyers ń bẹ òfin ni tó yẹ sí pé ó lè rán èèyàn lọ́yà wà kí client bá bọ̀ torí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lọ̀rọ̀ yìí rí ó gbọ́dọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ ìpò wàá dé ó wàá dé ibi tí wọ́n ti ń tàtàkùrọ̀ sọ lágbájá yìí o client mi ni kí èsì tá à ń ṣe lọ́wọ́ gan báyìí òun kì í ilẹ̀ yún báyìí lórí ilẹ̀ yún bí wọ́n ti kọ́kọ́ dá ní ìgbẹ́ fún. òfin ìgbàlódé nù pàtó abẹ́sìn. pàtó abẹ́sìn. ó ní hádìí ní lẹ́yìn tẹ̀sí nígbà tó ka àwọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ yẹn fún tán abdullahi ibn abbas abdullahi ibn umar abdullahi ibn alayhi wa arda òní eléyìí tó kàkàlẹ̀ yìí kò sí nínú àwọn akíni kàbá ìrí ẹ̀ṣẹ̀ òní hunna tis'un àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ ó ní mẹ́ta ni wọn al-ishraku billah alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni ìmú orogún ọmọ ọlọ́run ìṣọ́rọ́kú bìlà òun ni olùborí gbogbo ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀ṣẹ̀ tọ́lọ́ ń sàdáyẹrí rẹ̀ pé òun ní dárí jì gbogbo ẹni tó kú lórí ẹ̀ ọlọ́run ní dárí jì òbí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ló ṣe gba èdò ẹni tó bá bí ṣírk pàdé ọlọ́run ọlọ́run sàdáyẹrí ṣírk nínú gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run òun ní sàforíjì pẹ̀lú tó gbé ṣírùkù pàdé ọ̀hún kọ́nà kó sọ wà nípa rẹ̀. wà á fúlò nàìjíríà nínú àwọn ẹ̀jẹ̀ tí wọ́n fi ń tóbi jùlọ òun náà ni kéèyàn ká ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀yẹ kọ́tìlú àná. wọ̀lùfẹ̀rọ̀rù mi lọ́sọ̀hà nínú ẹ̀ òun náà ni kéèyàn sá lójú ogun ogun láàrin mùsùlùmí àtàwọn tí wọn kì í ṣe mùsùlùmí kógun pa wọn pọ̀ kéèyàn wá sá ẹlòmíì bẹ́ẹ̀ lómi mẹ́sẹ̀ sí pé ìwọ ni ìwọ ni wú akin tí ẹni ń fòun lákin tí wọ́n bá sá bínú sẹ̀ wọn ò tẹ̀lé yóò ṣokùnfà ìjọ pẹ̀lú alhazima kéèyàn tó wá sá ẹlòmíì náà gbà ah ìjọ pẹ̀lú múlágbájá sá kí ní ìdílé àgbàánu òṣèké mi náà sílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ṣokùnfà alhazima àyàfi ẹni tí ó sáàtì ìṣe pé ń sá lọlé ó fẹ́ change position alfiraru min azaf wa qadfu almuhsana àti fífi zina ròyìn àwọn olùkóra rú nínú àwọn obìnrin ẹ̀sùn yẹ sí pé in tó hàn sí wa nípa rẹ̀ ìrìn rẹ̀ mọ́ ṣèbí káwọn ọ̀já ààbò ni irú ilé ti pọ̀ lórí ara àwọn yẹn tí wọ́n máa ń wí láì ní bẹ̀rù ọ̀rọ̀ ọmọ wọn tí ó máa tẹ́bí pé kò máa nǹkan kò sì rí rí nbì kankan pápá ti kọjá yìí náà ta ilé ìgbẹ́nu àwọn ẹ̀sẹ̀ tí wọ́n tóbi wájú ọlọ́run ìgbẹ́ náà ìṣẹ̀ tó wọ́n tóbi wájú ọlọ́run ìrígbẹ́lẹ̀ bí ó gbàgbọ́ pé ká dìnà máa lọ́wọ́ bà ló kọjẹ́ nù ó rọrùn ju obìnrin lọ kí ẹ máa lẹ àwọn obìnrin tó jẹ́ sí pé lọ́ọ̀rù wọn òun náà lè kóra ró wọn kì í ṣe àwọn tí ìrìnkúrin hàn rárá wọn yóò wà nílẹ̀ jìnnà náà. wà á kìlọ̀ rírà nínú kaba wọn náà ní fún ní rìbá haramu ni gba ń bẹ́nu àwọn nǹkan tó gba ayé ká lónìí afẹ́ kọ́lé owó èlé afẹ́ ra mọ́tò owó èlé kódà ni wọ́n fowó èlé ṣiṣẹ́ hajj. وحج البيت لمن استطاع لولا وي في ما في استطاعه ان الله طيب لا يقبل الا طيبا agbọ̀lọ́ fi ìdọ̀tí sí ọlọ́run akìlò ríbà ìbẹ̀nà àwọn tàbá ìrìnà bákanáà wà akìlò máa lè yẹ̀ kí jíjẹ dúkìá òrùka eré iná pọ̀ láwùjọ akọ́lọ̀ kò sọ́wà jíjẹ dúkìá ọmọ òrùka wà ìlhádùn fil àti ìtayọ ààlà nínú mọ́sálásí ọlọ́run ni wọ́n máa ń yúrìdì fíhì bí ilhajin bí zulmin nudhiquhu min adhabin alim ní masjid alharam ìrádà mọ́sálásí harami makka tàbí madina ìrádà kíyàn kan gbèrò pé òun fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ ìtayọ ààlà bó fẹ́ jalè ni bó fẹ́ ní ẹnìkan láàrin bó fẹ́ ṣèjàmbá ni. ìrọ́dà yẹn àníyàn kóhùn fẹ́ ṣe bẹ́ẹ̀ lásán ọ̀rọ̀ ni gbogbo ẹgbẹ́ bá gbà níyàn kó tí ò tí ì dé ọ̀rọ̀ ni àfùtọ́wò ìyẹ ẹlẹ́ta ilé o. wàlẹ́bí yẹsàkìr mìíràn sọ́kìrìà àti ẹni tí bá máa ṣe yẹ̀yẹ́ pàápàá tó lọ fífẹ́ sì ṣe yẹ̀yẹ́ eléyìí náà ń bẹ nínú àlùfáà báyọ̀ mahallu shahid tó bá tí imam al-bukhari bí mú hadithi wa nínú báàbù yìí wa buka'ul walidayni min al-uquq kọ́nà kò sọ wa kíyàn ṣokùnfà ẹkún àwọn òbí méjèèjì látàrí títa wọn lẹ́nu látàrí àìṣe dáadáa sí wọn látàrí àgbọ́rọ̀ sí wọn lẹ́nu ó wá sun ẹkún. gbogbo ọmọ tí ó bá fi lè ṣokùnfà káwọn òbí rẹ̀ da omi lójú ó ti dá ẹ̀ṣẹ̀ tó tóbi o ìbẹ̀ nínú àwọn kàbá èrò dùnà gẹ̀ẹ́dí abdullahi ibn umar bó ṣe ó ní qala li ibn umar atafraqu min an-nar wa tuhibbu an tadkhula al-janna ìrọ̀ àtọ́fà dákọ̀ yìí náà pé ṣé ìwọ ń bẹ àtàkọ́ àtàkọ́ àtàkọ́ tó ń bẹ̀rù náà tó sì nífẹ̀ẹ́ kó wọ àlìjánà olùtù ìwàlá ó ní mo ní bẹ́ẹ̀ ni mo fọ́ ọlọ́wọ́n bá búra èmi ń bẹ̀rù náà mo sì fẹ́ wà àlìjánà kọ́ọ̀dà àhàyùn wàlídà wàlídùk ó ní ṣe òbí rẹ̀ ń bẹ láyé olùtù ẹ̀ńdì ó ní mo dá Abdullahi ibn Umar lóhùn pé ìyá mi ń bẹ láyé qala fa wallahi ó ní mo fi ọlọ́run ọba búra law alayta laha al-salam ó ní tí ìwọ tí o bá lọ tó bá jẹ́ ẹni tí ó ń sọ ọ̀rọ̀ tútù fún ìyá tó bí ọ yìí èyí tó olówó àlàyé yìí jẹ́sí pé pẹ̀lú gbólóhùn tútù pẹ̀lú ohun rẹ̀ rẹ̀ òfin báyà náà sọ̀rọ̀ wọ́n àtọ̀ àmì tí ìwọ sì fún ìyá náà ní jíjẹ òní lẹ́tẹ̀dùkúlẹ́nà jẹ́nẹ̀tẹ̀ mẹ́sùtẹ̀nẹ́tẹ̀lẹ́kẹ̀bà ó ní mo fi ọlọ́wọ́n bá búra ó wọ àìjẹ́nà lópin ìgbà tó bá ti dìnà sí àwọn kàbárì yẹni bí àwọn nǹkan tí mo kàtà lẹ̀ mẹ́sàn-án yìí tó bá lè dìnà sí wọn tó o sì ń sọ ọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn tútù sí màmá rẹ tí o sì ń fún màmá náà ní jíjẹ àti mímu ó ní mo fi ọlọ́wọ́n bá búra ó wà àìjẹ́nà gbogbo eléyìí ó ń fi ipò àwọn òbí méjèèjì pàápàá jùlọ ipò ìyá òfin hàn wá nínú ẹ̀sìn nínú ipò tí ọlọ́run bá ọba àlejò ọlá ipò tí sẹ́ríà ẹ̀sìn tí ó tu ìyá sí. أو دروبا يعني تولي أشكو بإذن الله تبارك وتعالى طلب نعم. نعم نعم والله تعالى أعلم ولا بدي أداوم بيديني كبي أه، وفي ديني لسين نعم nǹkan tí ó fojú hàn ní wípé kèfèrí kìí ṣe òpin aláàárín tó jẹ́ ẹ̀tọ́ àti ìdí kìí ṣe ẹ̀tọ́ ìtọ́kàn fi balẹ̀ sí jùlọ ni wípé ihun tó bá ní láti ṣe pẹ̀lú ilé ìjọsìn kò yẹ kí a pè ẹni tí kìí ṣe mùsùlùmí sí ṣẹ́yìn sí ṣùgbọ́n ihun tó ní láti ṣe pẹ̀lú ìfẹ́ wa a lè gbà lọ́wọ́ ara wa a lè bùn wọn wọ́n lè bùn wa sẹ́yìn sì gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lásìkò tí sẹ́lá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ṣùgbọ́n tó ní láti ṣe pẹ̀lú mọ́sálásí afẹ́kọ́ mọ́sálásí ni afẹ́túnlé ìjọsìn ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́ka fi balẹ̀ sí jùlọ ni pé ká má pè wọ́n dájú wallahu ta'ala náà. Aleyhi Thank you. sí láìfi kò sí láìfi nínú ṣíṣe bẹ́ẹ̀ tó yẹ sí ṣùgbọ́n tó bá jẹ́ sí pé tó bá jẹ́ sí pé alásùnmọ̀ yẹn torí pé ẹni tí yẹn bá ìdíkà yìí nìkan lè wà nínú ìlú kẹfì tó fi jẹ́ fẹ́yìn ló sàrẹ̀ sára ju wa bá ó lè jẹ́ sí pé ọ̀dọ̀ yín ló rọrùn ọ̀dọ̀ yín ni ò ní fòyà pé eh, òun ò rí tóun ò bá rí gan ó ṣẹpẹrẹ nígbà míì ó máa ń dà sẹ́ǹsì kéèyàn gbọ́ èyí tí ẹni tó wà nínú ìdààmú èyí tó gbé wá téèyàn bá lágbára kéèyàn ṣe téèyàn bá lágbára kéèyàn ṣe tí wọ́n ń pè ní àrọ́dú billadhi huwa ahsan kéèyàn dá a padà kéèyàn dá ẹnìyẹn padà pẹ̀lú dáadáa onírú dá padà kéèyàn ó dá ẹ̀yàn padà nítorí pé yóò sí nípò àti ìrànlọ́wọ́ sínú yóò dùn gan tayọ tó bá jẹ́ kéèyàn bá rí ìrànlọ́wọ́ kan lọ ni torí pé nígbà míì kéèyàn sọ ní ti ń bẹ́nu ẹ̀mí yìí òun náà kéèyàn rẹ ní sọ fún ìwòsàn kan ni fẹẹsì ìwòsàn kan ni so àmà um, èyàn mọ́sálà ìṣèhàdíyà èyàn wò kí ni ó jẹ́ ẹni tí ó fi ń ṣe ẹni tí ó wá báyàn yẹn láǹfààní jùlọ and uh, ṣé kò ní gbọ́ position yẹn kò ní gbọ́ lágbọ́ sókè tíjọ́ máa ya yín òfin ní ṣe kí ni òfin ní bàjẹ́ ẹni tó bá wà lẹ́yìn lórí ẹtì jẹun tán oúnjẹ tó nílà àbí irú ọ̀rọ̀ kọ́rọ̀ ò lè lè ṣe olábọ̀ oúnjẹ ń bì ní. ṣé èdè kó o mọ̀ ó fẹ́ràn yín rè àwọn ilé pọ̀ lu yìí tí ò tí lọ béèrè oúnjẹ ó nífẹ̀ẹ́ yín ni ọ̀tá rẹ̀ balẹ̀ tó oúnjẹ jíjẹ ilé yín ni ó mọ̀ fẹ́ẹ̀ lè fún òun ní nǹkan tí ò dájẹ́ ó fún ìsìn tó lóun bá fi irú èèyàn bẹ́ẹ̀ kẹ́yìn lóde wọn bágbára yín bá ti lè accommodate rẹ ẹ accommodate rẹ ó lè jẹ́ nìkan ló lè ṣe bẹ́ẹ̀ sí kìí ṣe pé ṣẹ́rígbà mi èèyàn máa múra bí mo ṣe múra èkó sì máa ń sì máa pa ó máa ń ṣẹlẹ̀ bí àdúgbò ìṣẹ̀lẹ̀ tó múra dáadáa kò sí kọ́bọ̀rọ̀ rẹ̀ ní ìjọba nínú ṣèṣì tó bára rẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó wá jẹ́ sí pé ọ̀dọ́ yín lọ́kàn rẹ̀ ẹ̀yin nìkan lẹ́ni tó fìrì sí tó tilẹ̀ wá béèrè oúnjẹ látọ̀jú rẹ̀ so nígbà míì kéèyàn rẹ̀ ni sọ ìdí ń dáyàn láàmú fún ló bá jẹ́ sí pé nínú àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ lára òjijì ńlá Muhammad òun náà ni ìfarabalẹ̀ láti gbọ́ gbogbo gbogbo tí ẹni yòówù bá fẹ́ ṣe kẹ́ni tó bá fẹ́ sọ wallahu ta'ala ààrẹ náà wọ́n sọ̀rọ̀. Naam, naam. Naam. Naam. Naam. Hmm ó sì ní irú ìṣesí yẹn tó wá jẹ́ fún òun ló gbọ́ pé ẹ̀ ń ṣiṣẹ́ mọ́sálásí tó bá mú nǹkan wá ẹ gbà á lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ má lò sí mọ́sálásí ẹ lò fún nǹkan mi fẹ́ẹ́ fẹ́. kódà kó jẹ́ pé símẹ́ǹtì ni kódà kó jẹ́ símẹ́ǹtì ni tó bá ra mọ́tò lápẹ̀jù mọ́tò ó rà fún masalasi a lè gba mọ́tò ṣẹ́yìnsì a lè gba mọ́tò ṣùgbọ́n àmì ọkọ̀ rẹ̀ ṣíbí ṣẹ́rí nǹkan tó máa ń gbá ìdìrú ẹ̀ lè rí ààrẹ àti sọ pé ẹ mọ́ gbowó lọ́wọ́ kìkì rí kẹ́kẹ́ kọ́ masalasi àbí hadithi tó sọ pé ẹ mọ́ gbowó lọ́wọ́ kìkì rí kẹ́kẹ́ kọ́ masalasi ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ ó ní nǹkan tá ń pè ní makasiru ṣẹ̀ríà ó ní general principles àwọn òṣèré bàjẹ́ lórí tẹ́ ẹ bá ti ń gbọ́ tó o bá ti sọ tán lẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹ́ kọ̀ndẹ́mù rẹ̀ torí pé ó ti ta ko àwọn kankan tí èsì kò sọ́nà tí Islam lè gbà gẹ́gẹ́ ni tó lè gbà accept rẹ̀ méjì tí ó bá gbé ọkọ̀ fún wa ta donated by uh, James uh, Ọláyíwọlá uh, agbèjúwe Nurudeen uh, Muslim Society of Nigeria donated by James Ọláyíwọlá kí la gbé lárugẹ Christianity la gbé lárugẹ náà bóòlù àti àwọn gbé Christianity so gbogbo àwọn mọ̀kánsìlì yẹn láti fi àwọn yóò máa gáìdì gbogbo àwọn mọ̀hámàlà yẹn a lè gba mọ́tò láti fi a lè gbá ṣùgbọ́n kò sí èmi nínú pé mo ní ní ládá a gba mọ́tò ṣùgbọ́n àní kọ́ donated by James tó bá ti gbà pé àní kọ́ donated by James tó o bá ti gbà máa gbé nǹkan rẹ̀ sọ yẹn ìfọláwà rẹ̀ náà. Thank you wọ́n kà fi wọ́n fi prioritize ìyá ni sọ́yẹ́sì ìyẹn ni pé á fún ìyá ní priority lórí dáre lórí bàbá ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú yàtìkì pé a gbọ́dọ̀ ẹ bá ní ìyá ìyá rìtayárì ni bàbá rìtayárì ni ẹ wá ní ó dìgbà tẹ bá ṣe fún ìyá lẹ́ẹ̀mẹ́ta kẹtù ṣe fún bàbá lẹ́ẹ̀kan. <laughs> ẹni tí ẹni tí ìyá da aládẹ̀nà pé èdè pé ìyá ní padà máa ti pàṣẹ torí pé ọwọ́ rẹ̀ nìkan wà pé ń sìn ṣùgbọ́n ìgbà táwọn sọ ni pé how prioritize ìyá so ń sìn so then uh, generally ìṣẹ̀rí àtún torí pé ìyá ló lẹ ìyá ló sì ló sì possible kí negligence wà nípa rẹ̀ so ń sìn torí pé òun ó láàánú bó tilẹ̀ wù kó ní lọ́wọ́ tó ó lè mọ̀ fẹ́ ní ọ́la ó lè ní bùkátà lè kó mọ̀ fẹ́ béèrè torí àánú àti fẹ́ àti gbogbo ẹ̀ tó wà ní ara ìyá ṣùgbọ́n bàbá bàbá mi gan yóò lè lọ mú sípẹ́ǹtì àkáǹtì rẹ wá sí mi nínú ìṣẹ̀ṣẹ̀ bàbá lè gbẹ̀tọ́ ẹ̀ ṣùgbọ́n ìyá nítorí àánú àti ìkóraró àti àti àti gbogbo ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ń bẹ nu hikima sí sẹ̀ríà àti ṣe kíni tó fi prioritize ìyá ẹ̀jẹ̀ bá dẹ̀ wo sẹ̀ríà ní wíwo àpapọ̀ ẹ̀rí pé kú kí ìyá tó dìyà ní sẹ̀ríà ti ń sàmójútó rẹ̀ látìgbà tó ti wà ní bẹ́ǹkì látìgbà tó ti wà ní bẹ́ǹkì sẹ́yìn kódà gan-an fún yàn lọ́mọ obìnrin ó lọ́lá ju kó fún yàn lọ́mọ ọkùnrin lọ báwọn àdíjì ti fi hàn pé àwọn ọmọ obìnrin méjì téèyàn tọ́ wọn téèyàn fún wọn tẹ́rẹ́bí àti téèyàn jìjì náà tí wọ́n délé ọkọ tó bá díjọ́ gbẹ̀ngà àlùkẹ́yàmà wọ́n dúó wọ́n ní àwọn òní ń lọ àlìjẹ́nà ó dìgbà tí àwọn bá rí àwọn òbí àwọn báyìí àwọn ọlọ́bì kan ṣùgbọ́n tó bá tọ́jú ọ̀gbẹ̀gbẹ̀ àlùkẹ́yàmà kó bímọ ọkẹ ọgọ́rùn-ún gbogbo wọn sáré ìṣe wọn bó o ní wọ́n mú rí bọ́ ni wọ́n ní rántí ọkùnrin àbóbìnrin obìnrin fẹ́ǹsì so nítorí lásìkò jàhìríyà obìnrin wọn kákùn kata so láti gbà tó ti wà lọ́mọ kékeré lẹ́sì islamu ti kékeré lẹ́sìlámù ti protect ló ti protect ló ti protect rẹ̀ torí pé òun ó wà ní jáníbù ẹni tó lẹ́yìn fẹ́ǹsì kó tó di kó tó wá di ìyá nígbà tó tó wá di ìyá tán ọlọ́run á ní kò tàbí sí i. والله تعالى أعلم بنجاة بعض وبايك ومتى يتشريد يرون بولا سنة محمد sallallahu alaihi wasallam yana da kisan alai san wiya cikin bo isa ku ya ka su kola bosi ya mutu da kuma hada subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta